وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله آه أجعل خطبة اليوم بإذن الله مرتبطة بما قد سبق في خطبة الماضية التي تناولت موضوع التقوى أو تقوى الله وقد سبق تعريف التقوى وذكر بعض من ثمرات التقوى واليوم إن شاء الله واصل في ذكر مكملات أو ما تبقى من ثمرات تقوى الله ومن ضمن ثمرات تقوى الله أن العبد ينال ولاية الله العبد ينال ولاية الله بالتقوى قال تبارك وتعالى إن أوليائي إلا المتقون وقال سبحانه أنه يعني أن التقوى يكون سببا لوقاية والحفظ من ضرر الشيطان أو من ضرر الكافرين قال الله تعالى وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم لا يضركم كيدهم شيئا إن الله بما تعملون محيطا ومن ضمن ثمرات التقوى أن التقوى مصدر للرزق الحلال قال تبارك وتعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه والتقوى عباد الله كان من اعظم الاسباب للنزول بركات الله سبحانه وتعالى من السماء وعلى الجميع قال تبارك وتعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء وتقوى الله أعظم أسباب لمضاعفة الأجر للأعمال الصالحة قال الله تعالى ومن يتق الله يكفر عنه سيئاته ويعزل له أجرا وكذلك التقوى يجعل العبد أكرم الخلق عند الله قال تعالى إن أكرمكم عند الله أتقاكم هذا تقوى الله أترأيك أتيك رسول الله محمد صلى الله عليه وآله وسلم وهو على النبي وصحابة النبي أبلغ كفي كفي أترأيك قال gbogbo ẹni tí ó bá ń tọ́ ìlànà lẹ́yìn tí kékeré ọjọ́ ìgbìmọ̀ ìyá náà kọ́lọ̀ kọ́ mọ́ ìyọ̀wọ́ kalẹ̀ níbi ìfẹ́ sí ọ̀rọ̀ yìí. àkótóbà ti èmi ló jẹ́ ìṣèpapọ̀ mẹ́rán kótóbà tí mo ṣe káyọ̀ níbi nípa ọ̀rọ̀ tẹ́kùwọ̀nba ìbẹ̀rù ọlọ́wọ́ba ó ti ṣàlàyé nǹkan tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ibi tí mo wà ní orí rẹ̀ ní àwọn àǹfààní ńláńlá tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú tí ọba ń bẹ̀rù ọlọ́run ọba mo ti ka pé ìbẹ̀rù ọlọ́run ọmọ ń ṣọ́yàn lórí aburú èṣù máa ń jẹ́ kọ́lọ́run ọ dúró síyàn bákan náà a máa jẹ́ kí èèyàn lè dá aburú mọ̀ àbí irọ́ yàtọ̀ sí yàtọ̀ sí ọba ń dànù na màmá wa bá àwọn àǹfààní yẹn lọ ní ìrìn àwọn kókó kù òun náà ni pé tí wọn bá ọba ìbẹ̀rù ọlọ́run náà lè ẹni ọkùnrin ń ẹni ọba tó bá náà mo ti kà yẹn náà nínú àwọn ọ̀nà tí wọn fi wọn fi rí àwọn àǹfààní ọba. òun náà ní pé ọlọ́run a máa ṣe ẹni tó bá jẹ́ olùbẹ̀rù rẹ̀ mí ń dọ́ra ní ṣèǹtọ̀ àwọn mi ń dọ́ra ní káfíìrì gbogbo ìnira tí àwọn aláìgbàgbọ́ àwọn kèfèrí kọ́dà ní tó ń jẹ́ pé ó ń dojúkọ mùsùlùmí bojú tó ṣe pé ìlànà kèfèrí ní rìn irú ẹni yẹn ọlọ́run ló ń sọ̀rọ̀ níbi àwọn aburú àwọn ọmọ bẹ́ẹ̀ tí mo ń sọ ní tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ló sọ́nù Al-Qur'an nínú Suratu Ali àyà one thirty ọlọ́wọ́ ọba ní. قال الله تعالى وإن تصبروا وتتقوا قلوا أن تبا برمي الله أبا tẹ̀sí ní sùúrù ọlọ́ọ̀bá ní láyàdúrùkún kaiduhum gbogbo ètò tó bá lè wù kí wọ́n máa dá kò lè jẹ́ ìnira fún mi láéláé inna Allaha bima ta'maluna muhitan olúwa ní gbogbo nǹkan tó ń ṣe èmi ọlọ́run ọba mo rí mo mà á ó túmọ̀ sí pé tí wọ́n bá ní pé èèyàn ń wá mọ́dàárí kàn òye pé ìfẹ́ burú ọkàn mi ìfẹ́ kẹ́pà ọ̀tá ọ̀ká mi wọ́n sá máa jẹ́ ẹni tó ń bẹ̀rù ọlọ́run ọba tọ́lọ́wọ́ bá lọ́kọ̀ ń bíi pé wà ń tọ̀sùbìrú wà tọ̀tọ̀kù láyọ̀ dúró fún kẹ́yìdò hóm ṣe à lọ́ní ìnira wọn ìnira ẹni kankan kò ní báyìí lẹ́yìn bá ti jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run ọba nínú àwọn àǹfààní tí wọn tó máa ń rí tí wọn bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run òun náà ni pé ìbẹ̀rù ọlọ́run ó máa ń jẹ́ kí arúgbìkì halali arúgbìkì rọrùn kó jẹ́ kéèyàn tí wọ́n tó bá bẹ̀rù ọlọ́run arúgbìkì halali ní ìrọ̀rùn náà ni ọ̀nà wa fún un ọlọ́run bá ní wọn lọ́yìn yẹ tẹ́kẹ̀ lọ́ ayẹ́jì àìlẹ́hu makhraja olúwa ni ẹni tó bá bẹ̀rù mi ọlọ́run ọba yẹ́jì àìlẹ́hu makhraja máa fún un ní àbáyọ àkọ́kọ́ nù. ويرزقه من حيث لا يحتسب Olúwa ní mo wá ṣe àrísìkí fẹ́ nìyẹn ń máa ṣe jíjẹ múmu ìrọ̀rùn fún un min haythu la yahtasib níbi tí kò rán kan ìpè àrísìkí ti lè wá náà ni ó ti máa wá tí wọ́n bá jẹ́ ní tí ó ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba. bákan náà ìbẹ̀rù ọlọ́run tó bá ní pé èèyàn ń wá àlùbáríkà káàkiri ṣàpé nínú táwọn èèyàn máa ń dààmú sí láyé lónìí òun náà ni pé wọ́n wá lùbáríkà tòtẹ́ bá rí ntẹ́lómi ti fi ìṣẹ̀mí ayé rẹ̀ ṣe látara pé ń sàwọn wá lùbáríkà yóò máa kiri ọ̀dọ̀ àwọn afá káàkiri ni yóò máa kó bàtà wọn yóò máa fọ aṣọ wọn yóò máa gbogbo kọ́lá ẹlòmíì máa ń da ìgbé àwọn afá nù àwọn ṣéwù kò sí tí wọ́n fi mú àwọn èèyàn lẹ́rú. tó ju pé àlùbáríkà náà là ń lọ so ọlọ́run wájú kó yé wa níbi ká lajú kó yé wa ipe ara nǹkan tí yẹn mọ fi ń rí àlùbáríkà ni ìbẹ̀rù ọlọ́run ọba ẹni tó bá ti bẹ̀rù ọlọ́run ọlọ́run ló ń fún lálùbáríkà torí kọ́ lọ́nà ló kú ni àlùbáríkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlùbáríkà kìí ṣe kankan gẹ́gẹ́ bí èèyàn ò ṣe ní àlàáfíà kò ní fún yẹn lálàáfíà tó ní gúngún ẹ̀mí pé ń jẹ kẹ́mí rẹ̀ ógùn tó ọlọ́wọ́n bá ní máa ń fún yẹn lálàáfíà ó ní máa ń fún yẹn lẹ́mí ni àlùbáríkà náà anabi sọ alaihi wasallam ní pé albarakatu minallah fíṣẹ́ rẹ̀ àlùbáríkà ọ̀dọ̀ ọlọ́run ló tó mọ́ wà lára rẹ̀ káàkiri ara àwọn ọ̀nà tí ẹ̀mọ́ wá fi ń rí àlùbáríkà iná ni ọlọ́run wa ń ṣàlàyé fún wa níbí ọlọ́run ni wàláwọ́ amẹ́nà ahàlùkúrọ̀ olùwà ní àwọn aráàlú kan wàláwọ́ anna ahàlùkúrọ̀ amẹ́nu wàtàkọ̀ọ́ olùwà tó wá ṣe pé àwọn aráàlú wọ́n jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run tó ń páyà ọlọ́run tí wọ́n nígbàgbọ́ wàtàkọ̀ọ́ tí wọ́n níbẹ̀rù ọlọ́run tí wọ́n ní tẹ́kọ̀ọ́ á ṣí láti sánmà tí ó ti máa dàlù wọn tó túmọ̀ sí pé ìbẹ̀rù ọlọ́run ọmọ ń fa àlùbáríkà sí ìgbésí ayé yẹn wọ́n tọ́ lọ́wọ́ àlùbáríkà káàkiri ṣe wàhálà fúnra mi ń lọ Senegal kí ló ń wá àlùbáríkà lọ àlùbáríkà ò sí lọ́dọ̀ ẹnìkan kan sọ̀dọ̀ ọlọ́run lọ́dọ̀ àlùbáríkà wà anabi sallallahu alaihi wasallam gan kò sí àlùbáríkà lọ́wọ́ rẹ̀ torí bí àlàáfíà ni bí arúgbìkì ni wàlùbárọ̀kẹ́tù min Allah bákan náà ìbẹ̀rù ọlọ́wọ́n ọba ẹni tó bá ń fẹ́ kí eh, ṣe tí ó ń kálukú bá ṣiṣẹ́ èmi lè ṣe tààrà nìsín tààrà one thousand naira kẹlùmí náà ṣe tààrà one thousand naira kẹlùmí ó ṣe tààrà five hundred naira kẹlùmí ó ṣe hundred naira ẹni tó ṣe tààrà hundred naira yẹn ládàá tẹ lójú tèmi lọ látara pé kí ni ó fi ìbẹ̀rù ọlọ́wọ́n ọba tó bá fi ṣe é tó ìbẹ̀rù ọlọ́run tó máa ń jẹ́ kí ládàá iṣẹ́ rẹ̀ yẹn kó máa di dọ́bù lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run subhanahu wa ta'ala ọ̀sán al-Qur'an ó ní pé wa man yattaqillaha yukaffir anhu sayyi'atihi wa yu'zim lahu ajra olùwà ní ẹni tó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ìní ọlọ́run yìí kọ̀ọ̀kan máa pa àwọn ẹ̀ṣẹ̀ tí bá ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ tí ó àbí tí wọ́n dá sí lọ́rùn ọlọ́run ní ma parẹ́ fún un bákan náà tó wá ní yóò lẹ́wọ́ àjùrọ̀ ládàá ṣẹ́ẹ̀rì rẹ̀ tí bá ń ṣe yóò máa tóbi ju bó ṣe yẹ lọ tó bá yẹ kó gba ládàá mẹ́wàá ní ọlọ́run ní fún ní one thousand ṣe pé hadith ń bẹ anabi nígbà tó bá ṣe rí kan ọlọ́run ní fún ní mẹ́wàá ọlọ́run tó lè sọ di seven hundred ọlọ́run lè sọ di àdọ̀ ẹ̀fán mọ̀dọ̀ ẹ̀fà tó sàmọ̀ ẹ̀lẹ́ lọ́nu ṣe kúnjọ́ mi anabi lẹ́nu mi yóò dé jọ́ wọn ní àlùfẹ́ yóò wo fáìlì rẹ̀ yóò ní a. Ah, gbọ́n ní mo ṣàdúrú iṣẹ́ yìí yóò bá tí ó lé jù ló mọ̀ wáyà lẹ́nu pé ah tó ti máa ń jẹ́ kí iṣẹ́ yẹn ó lé jù ìbẹ̀rù ọlọ́run ọba ni tọ̀ bákan náà ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń jẹ́ ẹni àpọ́nlé lọ́wọ́ ní ẹni yìí ẹni ẹni ẹni ẹ̀yẹ lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá bẹ̀rù ọlọ́run ni ẹni ẹ̀yẹ lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá bẹ̀rù ọlọ́run ni àwọn fẹ́ wò máa yẹ kìtọ́n yóná lórí ha sẹ́fù ọ̀nà àwọn nǹkan kan wo lèèyàn máa ń ṣe tí wọ́n fi máa ń rí ìbẹ̀rù ọlọ́run ọba tí ìbẹ̀rù ọlọ́run fi kó sínú ìṣètìyàn ṣe pé wọn náà pé ah àwọn nǹkan tí wọ́n máa ń ṣe lè àbí tí wọ́n bá ti rí ní ara ẹnìkan tí wọ́n pé ah, ẹnì yìí tó súnmọ́ sí ni pé ah olùbẹ̀rù ọlọ́run tòun náà ni àwọn kan tí màá mẹ́nu kan níbi ìdàkejì الحمد لله صلاة الله وسلامه على أشرف المرسلين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 ينال بها التقوى ومن ضمن هذه الخصال <coughs> مراقبة الله وتحسس وجود الله ومراقبته لقلب الإنسان قال النبي صلى الله عليه وسلم لمعاذ اتق الله حيثما قلت فالمراقبة إذا فات بي عبد يعبد الله سبحانه وتعالى في كل أقواله ويحسب أو يحتسب ويحتسب ويجتنب الذنب في أي مكان وكذلك من ضمن الخصال التي تنال بها التقوى العفو والصفح إذا كان الإنسان يعفو ويرفع عن المذنبين أو من عصاه واعتدى عليه إنما هو فصلة من خصال المستقيم قال الله سبحانه وتعالى وأن تعفوا أقرب للتقوى نعم أدا وقف ولا وضع أتي أتجيرون فنبوى محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم ọba wa fi ìfẹ́ ti àtọ̀rọ̀ yìí gbogbo ẹni tó ń tọ̀lẹ̀ ànábì tó fi dédé gbẹ̀ngà pé yá mà kọ́lọ̀ tó fi ìfẹ́ ti àtọ̀rọ̀ yìí tó fi kárí wọn. lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba tí a ti sọ àwọn àǹfààní tí ẹni tó bá jẹ́ ẹni tó ń bẹ̀rù ọlọ́run ọba ó báwo ni ẹni tó máa wá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba gan-an àwọn nǹkan olùyẹn tí ó gbọ́dọ̀ pé á ah, ẹni yìí olùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ní àdúgbò náà lọ́mọ ọmọ fúnra rẹ̀ títí á ah, èmi náà ti ń bẹ̀rù ọlọ́wọ́ bá díẹ̀ díẹ̀ àkọ́kọ́ ni al-muraqaba òun ni kí ọmọ sọ ẹ̀mí ara rẹ̀ kọ́ ọmọ sọ ẹ̀mí ara rẹ̀ pé gbogbo ògbà orí ara rẹ̀ lọ́mọ ẹ̀kọ́ ara rẹ̀ lọ́mọ ẹ̀kọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ ọmọ sọ ẹ̀mí ara rẹ̀ pé ṣé ètò kàn mí ṣe ń tí ń ṣe yìí ṣe ń tọ́lọ́run yọnu sí ni àbí ń tọ́lọ́run yọnu sókè gbogbo wa tó bá ti ń gbégbé tẹ báyìí pé pé iṣẹ́ mẹ́rin ọmọ ìgbà títí mi ìmọ̀ pé ní mọ̀rọ̀ kọba. bákan náà wàtàjẹ́sùsì àwọn wàtàjẹ́sùsì anàlọ́ subhanahu wa ta'ala ẹni máa kí o máa fura mọ́ ní gbogbo àfihàn ọmọ mi bẹ tó kó ipé nínú ọkàn yàn ní kíní yẹn ọmọ wà ń lẹ gbogbo wa ẹni tí gbogbo ọba ti ń ṣẹlẹ̀ sí kẹ́ni yẹn mọ̀ pé òun ti ń jẹ́ ẹni tí ó ń súnmọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ẹ̀dùn lànàbí sọ fún mọ̀ẹ́rán ànábì ní ìtẹ́kẹ̀lọ́ha ṣe ìtumọ̀kù ìtẹ́kẹ̀lọ́ha ṣe ìtumọ̀kù ànábì ní bẹ̀rù ọlọ́run gbogbo tó bá ti wà mọ́wàá nu mọ́ṣáláṣí wọ́n jẹ́ pé ọ̀pọ̀ ní irú ìyẹn tó máa jẹ́ ń bẹ́ẹ̀ tọba bá dé àárín ìjà ọ̀tọ̀ ní orí ìyàtọ̀ yìí jẹ́ wà níbi iṣẹ́ rẹ ọ̀tọ̀ ní orí jẹ́ dà mọ̀lẹ́bí rẹ ọ̀tọ̀ ní orí ìyàtọ̀ yìí jẹ́ ọ̀dà rí bákan náà tó ibi ń jẹ́ yẹn ọlọ́run lómi sẹ́yìn bá tẹ́tẹ̀bá ni ah, àwọn bàbá wa àwọn ẹni ọlọ́run ọyàn dáadáa àwọn ìyàwó ló ti mọ ọlẹ́rìn ni ọlọ́run kọ àwọn mọ̀ pọ́pọ́ wọn yìí tẹni ọlọ́run àwọn mọ̀ pé bàbá àwọn kì

ṣé n tí ń ṣe yìí ti ń tọ́nà wọn bá fẹ́ lò kò ní torí àlùmọ́rọ́ kọ̀ọ̀bà ẹ̀rí kọ́ lọ́wọ́ bá ní yẹnì mọ̀rọ́kọ̀ọ̀bà táwọn sọ nípa rẹ̀ yìí tọ́lọ́ bá ṣàánú ẹrú tó bá lọ lè rí iná fura mọ̀ ní gbogbo ìgbà kí wọ́n máa yẹ iṣẹ́ yẹn wò ní gbogbo ìgbà ajẹ́pẹ́ ẹni yẹn ẹ máa bá níbi iṣẹ́ rẹ yóò sì máa jìnnà sí iṣẹ́ ẹ̀kú kódà tó bá di kó dé ti iṣẹ́ ẹ̀kú báyìí tí mo lọ́kọ́ bàbá ń bẹ fún yàn ẹsẹ̀kẹsẹ̀ yóò ti padà fún mi rẹ̀ irú rẹ̀ lọ́sẹ̀lẹ̀ níbi àdéhìsì àwọn mẹ́ta ẹnìkan bẹ lára wọn tó ní òun ti ń wá obìnrin kan tó ń fẹ́ bá a ṣe jìnnà kọ̀ wá rí àǹfààní ìjọba lọ ní kó rí àǹfààní ìlera bá ọmọbìnrin yẹn ọ kọ́ máa ṣe ìdùnnà lọ báyìí ní kíní ẹ̀ka kò sílẹ̀ nínú pé à ah, títẹ̀ nìkan kan ọ̀bá rí mi tọ́lọ́hún rí mi ní ìgbà pẹ̀lú mọ̀ràn ọkọ̀ bá mi ó ti dùn obìnrin yẹn lẹ́nu kọ́ máa lọ rẹ̀ tó bí ẹni tó bá ń jólù bẹ̀rù ọlọ́run jọ́ tí wọn náà bá ti ní rírà rẹ báwọn kó ti dìtámì iṣẹ́ ẹbú pé ó ṣe é ó dìtámì pé ń sọ̀rọ̀ bú ti lágbájá ń sọ̀rọ̀ bànújẹ́ sí tó ìsìnyá irú ẹni yẹn jẹ́ ti ọjẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá mi ṣe tí ẹ fi máa ń mọ̀ pé á ah, mi náà ti ń kú nípò kí àmọ́ òdì kámi pé ó ṣàbúrú ó sì dì náà ẹ̀mí rẹ̀ sì lè fá òdìdé náà ọlọ́tọ̀rọ̀ burúkú sí yàn àgbà tó ti sọ náà olówó abú fún yàn àgbà tó ti wú náà àmọ́ kí èsì rà rẹ̀ sábà ní ẹni yẹn lé ìdíjẹ́ lẹ́mìí lè lò bá lè yàn bẹ̀rù ọlọ́run aláìbẹ̀rù ọlọ́run náà láǹtọ́ tí mo fi mọ̀

ọwọ́ à ń tà ẹ̀fú akọ̀rọ̀bù lè sọ̀kọ̀wà olùwà ni a kẹ́ ìtàmójú kú ò ó sún yín mọ́ bẹ́ẹ̀ lọ́rùn pa kí ọjọ́ ní tí wọ́n máa mójú kú òfin tó bá ṣẹ̀yàn ìfúnmọ́ bẹ́ẹ̀ lọ́rùn ni o ó di mélòó báyìí ó di mẹ́ta nínú àwọn ọ̀nà tí yẹn ti máa ń mọ̀ pé ìyẹn bẹ̀rù ọlọ́run òun náà ni tàṣárí àtúndẹ̀ ìfìlà àmàlì wọ̀n àkọ́wàlì kó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣiṣẹ́ ọbẹ̀ sọ̀rọ̀ jáde lẹ́nu ó ṣe pé òdodo lọ́mọ wa ti mẹ́ pé ọ̀rọ̀ òdodo lè ní ó tọ̀ á iṣẹ́ òdodo ní í ṣe ẹ̀sìn òdodo ní í ṣe ibi ẹni tí ẹ bá ti rí báwọn kí wọn polú ìrẹ̀lọ́ lọ́mọ bí wọn lọ bá ti ríra rẹ bẹ́ẹ̀ ṣe á mi ò ní ti rí dá àwọn èèyàn kójọ wọn fẹ́ hàkúrà ríra lọ́wọ́ ni á ẹ̀dá fún ẹ̀yọ̀ǹda mi àti gbọ́ pọ́ ní ọ̀dà tó ọkùnkùn àyànfẹ́ lọ àdúrà fún sí ní yẹ ṣẹ̀gbẹ́ lómi ti lọ báyìí ó ti bá wọn ṣe ní oyè ó ti ṣàdúrà fún January báyìí ó wá ń gbọ́ pé ó ní kò dáa á pẹ̀lú ògùn ọlọ́run ní sẹ́mọ́lá yìí ni irú ẹni ni olùbẹ̀rẹ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ náà ni ìdìnnà irọ́ pípa gbogbo ohun tí ó dáa ẹ̀gàn kéèta ìdínú ọmọlàkejì tó o pé á nítorí wọn ti ń jẹ́ pé òdodo nínú ẹ̀sìn ọlọ́run náà ní mú ẹni olùbẹ̀rẹ̀ ọlọ́run Al-Qur'an ó ní wàlẹ́bí jẹ́ abẹ́sẹ̀dẹ̀kì wàsọ́dà kọ̀bìbì kí ni wọ́n ní ọ̀lẹ́ ìfẹ̀húnmọ́l mùsàkó inú sọ́rọ̀ tó zuma àyà thirty three olùwà ní ṣe rí ẹni tó bá di pé ó máa ń dún dòdòdó tóun náà tó gbà yẹn gbọ́ òdòdó náà ni wọ́n sọ jáde lẹ́nu olùwà ní ọ̀lẹ́ ìka wọ́n mọ̀ ní mùsàkó àwọn olùbẹ̀rù ọlọ́run náà kó fọwọ́ sínú wọn ara tí òtún wọn fi ń dá pé á ah, ìbẹ̀rù ọlọ́run ti ń wọnú ọkàn yẹn òun náà ní ta'zimu sha'airillah àwọn nǹkan tó bá ń jẹ́ àwọn àmì ẹ̀sìn àwọn símbọ́ ẹ̀sìn Islam tí ẹ bá ń gbé nǹkan yẹn tóbi kó nǹkan yẹn pàtàkì lọ́dọ̀ yẹn tó ànábìyẹn ni ọlọ́run bá ní kí irú ẹni yẹn olùbẹ̀rù ọlọ́run ọlọ́run bá ní dhalika wa man yu'azzim sha'airallahi fa innaha min taqwal qulub lóun ti bá tilẹ̀ ń tó máa gbé àwọn nǹkan ẹ̀sìn tóbi tó tóbi lẹ́nu rẹ̀ torí kò ní bọ́ tó tẹ̀tẹ̀rẹ̀ mú nǹkan ẹ̀sìn kódà ordinary lè kódà rákòlò pé tòkòtò ní ordinary o tòkòtò rẹ̀ fún tòkòtò mi tó àmọ́ kọjá kókó ẹ̀sẹ̀ tó ẹ lánàá bí ọ̀fẹ́ a mi ò ní ṣe lẹ́nu tó ara ṣàáyọ̀ ẹ̀sìn ni hijabu ara ara ara símbọ́ ẹ̀sìn wa ni orúgbọ̀n símbọ́ ẹ̀sìn wa ni. so kí ọdún ó dé kí ọlọ eid tí ń bọ́ ẹ̀sìn wá ní àti gbogbo tó bá ti rí bẹ́ẹ̀ tó rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí mi tí ti ní owó tí ó fi tẹ̀lé ti fáwọn èèyàn àmọ́ ìṣó fi kò ní wà á. àbí kọ́ mọ́ni ẹ wò ó ṣe kèé ṣe dandan ẹ ọkọ̀ làmọ́ pa á ọkọ̀ làmọ́ pẹ́ran tó ẹni tó wá wá ń kà fún pé á ẹ̀rọ á ẹ̀rọ òun pẹ̀rẹ̀ ẹ̀sìn ló tábà ti bímọ àpẹẹrẹ ẹ̀sìn wa nu irú ẹni yẹn títí ọmọ fi ń jẹun tó bá bẹ̀rù ọlọ́wọ́ bá wọn. bẹ́ẹ̀ ni oṣù wa rí jẹ́nẹ́rálì kèé ṣe pé nìkan gbogbo tó bá ti rí lápẹ̀rẹ̀ ẹ̀sìn yìí tó mọ̀ tí tó bá ti ń gbọ́ báyìí ni ah èmi tó múra sílẹ̀ náà àpẹẹrẹ ẹ̀sìn ni fẹ́ẹ́ máa ń dá olùbẹ̀rù ọlọ́wọ́ bá wọn. kọ́lọ̀ kó ṣe wá ní olùbẹ̀rù rẹ̀ tó bá kan náà látọ́ tí wọ́n fi ń máa olùbẹ̀rù ọlọ́run tí ẹnu fi mọ̀ pé mi náà fi ń ojú ń bẹ̀rù ọlọ́run díẹ̀ díẹ̀ wọn náà lóko tó sọ àìsàn kí wọn láìsí àwọn ẹni dáadáa kọ́ mọ bá wọn rìn àwọn ẹni rí ẹ̀rí lọ́rùn ṣáfìrí alẹ́ rásùlọ́tòlá ó ní ọ̀ṣìgbò sọ̀rọ̀ sí iná ọlọ́sùn mi nìhom wà á rọ̀jò àná àìná ẹlẹ́bí nínú ẹ̀ṣẹ̀fà á ó ní ní àwọn ẹni rí rí o ní mo ni láìkì ni apẹ̀rẹ̀ tí mo mọ̀ kúlù bẹ̀rẹ̀ ọlọ́run ni ẹ̀rù mọ́mù ṣáàfì ìbú ti tó olómi sì ń àwọn ẹni rẹ ni mí mi ò sí ara wọn ọmọ pé tí n bá ń kú mọ́ wọn tó ọlọ́run líle lù yẹn náà mẹ́mi náà là tó ẹni tí bá ti tó mo ń láìkì àwọn èèyàn dáadáa tó mo ń láìkì àwọn ẹni tó sẹ́sìn ọlọ́run tó mo ń láìkì àwọn tó gbé fún àmẹ́sàn lọ́wọ́ tí ò ní kórira dàrẹ́jà stages ní ọ̀rọ̀ ẹ̀sìn ìgbà mí ń da ẹlòmíì kò ní ti ṣe àmọ́ yóò kàn láìka àwọn ènìyàn ẹlòmíì kò ti ṣe àmọ́ tó ń hétí wọn pa ó hétí ó hétí ẹni tí wọ́n ń pa a wọn kí èsì ọ̀rá rẹ̀ akẹ́ni wọn kí èsì ọ̀rá so tó ẹni tó bá máa láìka àwọn ẹni tí ó ń ṣe dáadáa ọjọ́ ọmọ kékeré ni ọjọ́ àgbàlagbà ni ọjọ́ ọkùnrin ni ọjọ́ obìnrin ni tí

náà lẹ́mọ̀ nínú ìṣesí wọn tó ara wọn ṣe sí àwọn olùbẹ̀rù ọlọ́wọ̀n bá rẹ̀ tó alẹ́ nìkan lọ́wọ́ rẹ̀ fẹ́lẹ̀ nínú ìṣesí rẹ̀ ni yẹn ni pé yóò ní Allahumma inni as'aluka al-huda wat-tuqa nínú kẹfẹ́ mùsùlùmí àti tìwá ni pé òun tó tó ń bẹ lọ́wọ́ ẹni tó bẹ̀rù ọlọ́run yóò máa bẹ̀rù ọlọ́run kọ́lọ́run mọ́ṣà lékún mi níbẹ̀rù ọlọ́run mọ́ṣà sí mi lólúbẹ̀rù rẹ̀ tètè pé yóò máa jáde lọ́ta tí mo ní àwa olùwàwá tí a bẹ̀rù gbàtà wá dérú àyè yìí báyìí tẹ wá wa púpọ̀ ẹ sàkọ́lé àwọn ẹnu bẹ̀rù ọlọ́run kọ́dà ẹlòmíì náà ìwà àtẹ̀tọ́ ní ìlera nìkan tó yẹ kó yẹ náà tó nà ó máa ń sọ pé òun ti sún náà sálẹ̀ tó kó ní yé oṣù ti gbẹ ẹni mọ́ ó ní òun ó ní ó ń wá àwọn àfáà gidi àwọn jẹmọ́ tẹ̀mínìtì èmi náà máa ń pè kí ní sọ̀hún afọ́ olùbẹ̀rù ọlọ́run tó jábà gidi tẹ̀rípàdà ah, òun systematically ṣètọ́nù ti fẹ́ sílẹ̀ ní pé èmi náà ni olùbẹ̀rù ọlọ́run èmi ni tó ní òfin fi hàn kò sínú kò sí àwọn afáà tó ń nà ó bèèrè àádìlì dá ìmàlẹ̀ yóò mọ wà lórí dọ́gbadọ́gba ni bí dọ́gbadọ́gba ni ọmọ ti ń gbogbo gbà kò ní sí ààbò tí mo ti lè kọ́ ma fún àtàbò tí bá tẹlẹ̀ tí òun gẹ́gẹ́ pé mo fẹ́ sábò tí yóò gbọ́dọ̀ á ah, àbò tí mo fẹ́ tẹ̀lé ìjà kọ́mọ́ jùlọ. tó ẹni tó bá ń jẹ́ ọlọ́wọ́ bá ní tí wàhálà bá ń ṣe lérí yàn méjì ọ̀fẹ́rẹ́ eléyìí ọ̀fẹ́rẹ́ eléyìí àbí ọ̀fẹ́rẹ́ eléyìí ọ̀láìkẹ́ eléyìí wàhálà wa tẹlẹ̀ ẹni tó bá jólù bẹ̀rẹ̀ ọlọ́run ibòlódodo wà àbòsí irọ́ òdodo ọba sí ọ̀rọ̀ yọ̀tọ̀ fún tí mo láìpẹ́ àwọn òdodo òsì lọ́dọ̀ yìí níbi ọ̀rọ̀ yìí tó fi ń dẹ́kun yẹn bẹ̀rù ọ̀nà ọ̀gá olúwa ní ẹ̀ẹ́dínlú wà aqrabu lẹ́tẹ̀kùn olúwa láyé jìnnì máa ń nà kó ṣẹlẹ̀ àánú kó mi àìlá àìlá tí a jìnnì ẹ má jẹ́ kí ìbínú tẹni tẹnìkan àbí ìkórira àbí aláìkí ẹnìkan ẹ má jẹ́ kó wa kọ́dé yín àìlá àìlá tí a jìnnì tẹ́wàá lè bẹ̀rù ọlọ́run olúwa ní ẹ̀ẹ́dínlú wà aqrabu lit-taqwa ẹbẹ̀rù ọlọ́run òun ló súnmọ́ déédéé oníyàwó mẹ́rin oníyàwó mẹ́ta máa kí ìsira rẹ̀ àǹtà ta'dil tí òun tó dọ́gba dọ́gba wọ́n tó láwọn ọmọ iṣẹ́ wọ́n tó láwọn ọmọ kọ́lẹ̀ lómi láàrin àwọn ọmọ rẹ̀ yóò dùn mọ́tàbùkì wàlá ìṣẹ́ ọlọ́run ni pé ẹni tó wá fi ń sábò tí wọn ọlọ́run lè fa pàwọ́lẹ́kún lérí rẹ̀ tó kọ́lọ́kọ́ mọ́ṣáṣá fún wa. tòbí ńlá ìkàlà òkúkú nígbà mi ti ọlọ́ọ̀bá tó kádàrà láti ní ọba náà abẹ́ ọlọ́ọ̀bá sùhánà wọ́n tààrà ìdàkùn ṣàfi wá ní olùbẹ̀rù ọlọ́run اللهم انزل الاسلام والمسلمين وانزل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم اكن مع ولاة امور وجلهم بصدق الصالح يا رب العالمين اللهم اجرنا من البلاء والخطايا يا رب العالمين اللهم ربنا اكفل اموات المسلمين ونقيهم من الذنوب كما ينقى الثوب الابيض من ذنب اللهم هاتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك